ẹ̀yin èèyàn wa nínú àwọn ìjírò wa tí a ti ṣe kọjá ó kéré tán a ti mẹ́nubà bí àléébù bíi méjì sí mẹ́ta tí ó wà nínú ìwé òfin 1999 tá à ń sọ̀rọ̀ yìí tá à ń lò lọ́wọ́ yìí àwọn àléébù yìí náà ni ò dẹ̀ jẹ́ kí ìwé òfin yìí kí ó wúlò lára àwọn kókó tí a sọ nípa àléébù náà ni ìwà pé àwọn tí wọ́n kọ tí wọ́n ní àwọn fi orúkọ wọn kọ irọ́ ni wọ́n pa mọ́ wa nítorí pé kì í ṣe àwọn ará ìlú ni wọ́n kọ́ àwọn ológun tí ó ti kọjá sẹ́yìn sẹ́yìn tí wọ́n ti ṣe ètò Nàìjíríà àwọn ni wọ́n kọ ìwé òfin yẹn kódà nǹkan táwọn ń pè ní dìgírì wọn dìgírì twenty four ni wọ́n gbélé wa lọ́wọ́ tí wọ́n pè ní ìwé òfin tí wọ́n wá gbé jáde àbájáde rẹ̀ náà ló mú wa débi tá a wà lénìí yìí ní ọkọ̀ wa ò ṣeé tù dáadáa ló fi wípé àti ẹ̀rí ibi tá à ń lọ mọ́ àròjù ẹ̀ òun ló bá wa débi tá a wà lénìí nísìn kókó míì tí ó wá wà nínú nǹkan tá a sọ gbà yẹn ni pé ìpinnu pàtàkì lórí ètò ìṣèjọba àti ọ̀rọ̀ ajé àti ààbò ìlú lé ìjọba àpapọ̀ lọ́wọ́ ní àwọn constitution tá à ń sọ yìí ìwé òfin yìí ó gbé gbogbo ẹ̀ pátápátá lé ìjọba àpapọ̀ lọ́wọ́ tó bá wu ààrẹ ló lè fi wá ṣe torí gbogbo nǹkan nípa ààbò wa ọwọ́ ẹ̀ ló wà gbogbo nǹkan tó bá wù ú á lẹ́nu láti dá sí pé kó má ṣe torí pé ìwé yìí ti gbélé lọ́wọ́ kò tẹ̀ ṣe é wò lójú bákan náà la tún mẹ́nu ba òfin immunity ẹ wo òfin immunity yìí ó ní òfin má fọwọ́ kọmọ mi tó ṣíji bo àwọn aláṣẹ àwọn olóṣèlú tó jẹ́ pé gbogbo nǹkan tán bá ṣe ẹ̀ tí ẹ lè dá sí i immunity gangan gangan ni wọ́n pè lédè wọn bí ìgbà téèyàn múyàn tì pátápátá ni ẹ wo gbogbo orú nǹkan báyìí ni wọ́n ti tò sílẹ̀ nínú ìwé òfin yìí tí kò dẹ̀ ṣe é túká àwọn nǹkan burúkú burúkú mẹ́ta yẹn ni pé àwa kọ́ la jọ agbára ààrẹ ti pọ̀ jù àti pé òfin pé kọ́ má lè mú wọn yẹn nǹkan burúkú ni àwọn nǹkan tá a ti sọ sí ẹ̀yìn nìyẹn ní ìsìn àwa fẹ́ sọ àwọn nǹkan míì a fẹ́ bẹ̀rẹ̀ nípa ọ̀rọ̀ owó orí gbogbo wa la gbọ́ awuyewuye tó wáyé láìpẹ́ yìí nípa ọ̀rọ̀ owó orí owó orí tá à ń sọ yìí bíi èyí tí à ń pè ní VAT fún àpẹẹrẹ àwọn ìpínlẹ̀ tí Ọlọ́run fún ní mùkúdù àlùmọ́nì bíi ọ̀sà ní o omi ọ̀sà ní o bíi epo rọ̀bì ní o bíi góòlù ní o bíi èédú ní o àwọn ilẹ̀ ọlọ́ràá tí wọ́n bá pa gbogbo owó wọn tán owó orí tí àwọn olókòwò bá san fún wọn wọn á pín sí ọ̀nà mẹ́ta nínú ọ̀nà mẹ́ta yẹn ìjọba àpapọ̀ nìkan máa kó ọ̀nà méjì wọ́n á wá fún àwọn ìpínlẹ̀ yìí ní ìdá mẹ́ta nínú owó tí ó wá láti ọ̀dọ̀ wọn kò tún wá ṣe yẹn nìkan nígbà tí ìjọba àpapọ̀ bá wá gba gbogbo ìlọ́po méjì yìí nínú mẹ́ta wọ́n á wá yọ̀bẹ̀ tì wọ́n á bẹ̀rẹ̀ sí í gé wọ́n á wá bẹ̀rẹ̀ sí í pé káàkiri gbogbo àwọn local government tó wà lórílẹ̀‐èdè nàìjíríà a sì ti mọ̀ wípé àwọn local government yìí pọ̀ níbì kan ju ibì kan lọ so àwọn ibi tán pọ̀ sí yẹn àwọn náà ń jèrè gbogbo iṣẹ́ tí àwọn yòókù yìí ń ṣe gbogbo owó tí àwọn yẹn ń kójọ tọ́lọ́run fi kẹ́ wọn àwọn ló ń jèrè ẹ̀ nígbà tẹ́ bá ta nǹkan bíi mẹ́wàá tọ́wọ́n á kó bíi mẹ́ta lé yín lọ́wọ́ tọ́wọ́n á mú mẹ́fà tó kù tọ́wọ́n á lọ pin fún àwọn tí ò tiẹ̀ ta nǹkan kan ṣe rí i pé òjòrò nìyẹn ìrẹ́jẹ burúkú ni ìyẹn gangan gan ló fà tó jẹ́ pé mo dùnmúdùn gbogbo nǹkan tí ó wà ní eré àti àwọn agbègbè tí gbogbo nǹkan yìí wà àwọn èèyàn wọn ò rí jẹ bí ìgbà tí òṣìṣẹ́ ń ṣiṣẹ́ tẹ́ni máa jẹ́ wà níbòjì ní pé kò tiẹ̀ kò bọ́ rárá kò bójú mu ìyẹn ni ti àkọ́kọ́ ta fẹ́ mú èkejì ní ọ̀rọ̀ ètò ààbò hmm. bí ọ̀rọ̀ ètò ààbò ṣe polórúkúṣu yìí kò ṣẹ̀yìn ìwé òfin tá à ń sọ yìí o ìwé òfin náà ló kúkú wá tún gbé gbogbo ọ̀rọ̀ ààbò wa lé ìjọba àpapọ̀ lọ́wọ́ àlọ́lọ́pàá ìpínlẹ̀ wọn jẹ́ ká ní òótọ́ pọ́nbélé kan tó wà ń bẹ̀ ni wípé kò ṣeé ṣe a lè ṣẹ́gun ìṣòro yìí àfi tí a bá ní ọlọ́pàá ìpínlẹ̀ torí ọlọ́pàá àpapọ̀ ni tí ó wà náà ni gbogbo wa ń lò fún àpẹẹrẹ ní ìsìn tí gómìnà ìlú Èkó yìí àbí ìlú ọ̀ṣun àbí ìlúkìlú bóyá rivers ni o bóyá bayelsa ni o àbí ibikíbi àbí kwara ni àbí lọ́dọ̀ wọn náà lọ́hùn tí wọ́n bá fẹ́ lo ọlọ́pàá gómìnà láti kọ́kọ́ gbàṣẹ ó náà ti sọ fún ẹni tí ó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ní ìpínlẹ̀ tí ẹ o torí kò ní àṣẹ láti lọ mú ọlọ́pàá bó ṣe wù ọwọ́ kọmíṣánná ló ti máa béèrè kọmíṣánná fúnra ẹ̀ ṣì ní láti béèrè lọ́wọ́ ẹni tí wọ́n pè ní ọ̀gá wọn pátápátá ní IG of police olórí àwọn ọlọ́pàá nílùú Àbújá ó di ìgbà tí kọmíṣánná bá rí àṣẹ gbà kí gómìnà tó lè lo ọlọ́pàá ṣe rí i pé nǹkan sùn síbẹ̀ yẹn nígbà tí wàhálà bá wá dé sílùú tí gómìnà ṣe máa máa bẹ kọmíṣánná àti kọmíṣánná ní láti lọ bẹ IG kó tó di pé wá tẹ IG lọ́rùn láti lè fún wọn ní ọlọ́pàá láti lò ara nǹkan tó fa wàhálà fún wa ní ọ̀dọ̀ wa nìyẹn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ṣá ni a wá gbọ́ wípé àwọn gómìnà ìlú ọya òkè ọya àti àwọn eh, ọba wọn táwa ń pè ní traditional rulers lọ́dọ̀ wa bí wọ́n wá ṣe ìpàdé kan ní bí ọjọ́ mẹ́ẹ̀ẹ́dógún sẹ́yìn yẹn ní ọjọ́ kejìlá oṣù kẹsàn-án tí à ń lò lọ́wọ́ yìí àwọn á ní àwọn ti gbà o wípé ìjíròrò tí àwọn aṣòfin wa ń ṣe ní ilé aṣòfin ní Àbújá lórí ọ̀rọ̀ ìwé òfin tá à ń sọ yìí àwọn ti gbà wípé àwọn máa fi ara mọ́ ká ní ìjọba ìpínlẹ̀ <laughs> ibi tó wá tẹ̀ wá dùn mọ́yàn sí ni pé látijọ́ táwa ti ń pariwo pé ká ní ọlọ́pàá ìpínlẹ̀ that is pé ọlọ́pàá ti abẹ́ ilé táwa ti ń béèrè fún látòye ìjọ yìí kí gbogbo ẹ̀ má jẹ́ ti àpapọ̀ mọ́ wọn láwọn ti wá faramọ́ ní ìsìn tó ṣe wá rí nǹkan tójú ti rí látijọ́ ta ti ń pariwo wípé a fẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọn ti ẹ̀ kọ́ bí ara sí o gbogbo náà ó ṣẹ̀ wá mú wọn lára nísìn wọ́n wá mọ̀ wípé ẹran tó yí ló ń jẹ́ nọ́mọ̀ wọ́n rí i pé gbogbo ètò ètò ààbò ó ti dàrú ó ti dàrú lọ́dọ̀ tiwọn náà nígbà tó ṣẹ̀ yọ tó ṣẹ̀ yọ wọ́n lẹ́nu ní ìsìn ni wọ́n ṣẹ̀ rí wípé ó tó láti gbọ́ nǹkan tí a ti ń sọ ara nǹkan tá à ń sọ nìyẹn bí wọ́n ṣe máa ń dá wa dúró nìyẹn gbogbo nǹkan táwa ti rí sẹ́yìn sẹ́yìn tipẹ́tipẹ́ pé tá a bá gbélé sílẹ̀ bó ṣe máa rí rèé tá a bá gbélé sílẹ̀ bó ṣe máa rí rèé wọ́n nígbà tó bá ti dẹ̀ wọ́n lọ́rùn ó ti dà bẹ́ẹ̀ ṣùgbọ́n ní ìsìn tó ń kàn wọ́n gògògò ni àwọn náà wá rí wípé wọ́n náà ti dá sí tá a bá gbọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí a rí i pé gómìnà Ondo arákùnrin Akérédolú ó bínú díẹ̀ ó ṣe tọmọkùnrin ó ní òun gbọ́ wípé ní ìlú ìpínlẹ̀ ti Katsina wọ́n dá àwọn ètò kan sílẹ̀ bí Àmọ̀tẹ́kùn ti wá ń bí wọ́n dá tiwọn sílẹ̀ lọ́hùn kéré tí wọ́n dá sílẹ̀ o ni wọ́n ní wọ́n gbà wípé kán máa fún wọn ní ìbọn kán máa fún wọn ní gbogbo nǹkan ìjagun gbogbo nǹkan èlò ogun ẹ má gbàgbé wípé láti bí ọdún kan bí ọdún méjì sẹ́yìn ni a ti dá àmọ̀tẹ́kùn sílẹ̀ lápá tiwa níbí wọ́n sì sọ fún wa láéláé wọ́n ti ẹ̀ fẹ́ kádà sílẹ̀ náà tí ò bá ń ṣe wípé ẹnu àwọn gómìnà wa kò tí ó rí lè kó gan ní àkọ́kọ́ wípé kíní yìí o aná ti ṣe tí wọ́n fi rí ṣe wọ́n wá ní pé wọn ò tó bẹ́ẹ̀ o láti fún wọn ní nǹkan ogun láti bí ọdún méjì sí mẹ́ta sẹ́yìn ni o wọ́n sì mánéjẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n lo àmọ̀tẹ́kùn yẹn àmọ̀tẹ́kùn yẹn dẹ̀ ń gbà wá sílẹ̀ díẹ̀díẹ̀ ó ń jẹ́ kí ààbò wa kó ṣe kó lọ sókè díẹ̀ ju bó ṣe burú lọ kí wọ́n wá dá tiwọn sílẹ̀ ní bí ọ̀sẹ̀ kan láàrin ọ̀sẹ̀ tí wọ́n dá sílẹ̀ yẹn wọ́n á ní wọ́n láti máa lo nǹkan ẹ wo òjòrò lélẹ́yìí irẹ́ jẹ́ nì kò yẹ kó rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè gbọ́rú yẹn kí inú ẹ̀ dùn sí wípé nǹkan táwa ń ṣe ń bí tá a rò pé ó wúlò fáwa àwo ò ní agbára láti ró wọn lọ́wọ́ láti ró wọn lógun ṣùgbọ́n ẹ̀yin lè ṣe ní ọ̀dọ̀ tiyín tá a dẹ̀ ti ń pariwo látòye ìjọ yìí tí ò bá kí ń ṣe wípé ọlọ́run fi ohùn sí ẹnu gómìnà Akérédolú bá a ṣe máa máa wò rí òun lèèyàn kan ṣe sọ ní àná tí ó sọ wípé kí gbogbo àwọn gómìnà tó kù àná tí mò ń sọ yìí àná lánà yìí ni o ní ọjọ́ monday ọjọ́ ajé àná ni pé kí gbogbo àwọn tí ó kù náà nínú àwọn gómìnà wa kí wọ́n fọwọ́ ti akérèdọ́lù lẹ́yìn kí wọ́n jọ gbé ọ̀rọ̀ yìí dókòó ní kó o lè dá ṣe ṣùgbọ́n ìgboyà tí ọlọ́run fún láti lè sọ kí àwọn náà tají kí wọ́n kí akérèdọ́lù lẹ́yìn tí a bá rí nǹkan báyìí báyìí ṣe ni ìlú yìí fi lè tòrò òun la ṣe sọ wípé kì í ṣe yọbọyọbọ pé kákọ yọ ilé ká yọ ilé a ní ìwé òfin yìí láti lọ́lẹ̀ pátápátá so gbogbo nǹkan tá a bá máa tò kì í ṣe pé wọ́n gbà lọ́hùn wọ́n gbà lọ́hùn á ti mọ̀ pé ìjọba ìpínlẹ̀ kí ìjọba ìpínlẹ̀ tó bá fẹ́ kí ààbò ẹ̀ kó dáa ju bí ó ṣe rí pẹ̀lú ìtàpapọ̀ lọ ó lè dá àwọn ètò bí àmọ̀tẹ́kùn tiẹ̀ sílẹ̀ orúkọ orúkọ tó bá wù wọ́n nìkan pé tí wọ́n sì máa ní nǹkan ìjà nǹkan ogun tí wọ́n fi lè gbèjà wá tí wàhálà bá dé ìjọba ìpínlẹ̀ yẹ kó nírú àṣẹ bẹ́ẹ̀ àwọn nǹkan báyìí là ń sọ wípé a ní láti ṣe tí a fi máa sí inú ìwé òfin míì tá a bá ṣe nígbà tí ìwé òfin rádaràda 1999 yìí bá wálẹ̀ ẹ jẹ́ ká pàdé ní apá kẹfà níbi tí a ti máa máa sọ̀rọ̀ nǹkan tí wọ́n pè ní federalism ìjọba gbogbogbò.